nígbà ní àbùdè ṣe ń padà níṣẹ́ ìwákà ní o àbùdè ṣe ń padà àbùdè yábàrú nè iná sókè àbùdè kọ̀ǹpútà náà kókó luwa náà yàkàrúbá àbùdè ṣe ń padà. wọ́tara náà iná tó ní àti kíngé rí Lagos lọ́rọ́ bá wa mú fún ikú kìyà bàbà ọ́fíìsì. miji don mu kashe hausawa na da ya ya so sai na man kashi na biyu ya so sai na yan kashi na uku ya so a cikin riga ga shi nan dan mu cikin riga ya cire dan kashi sai ya fura shi ya ce kaka kara kaka a ade a adu wanda sai mutu maka tofi sai kura ya sama ya yi kasa sai na ga yawa Yan kaji kamu kata. Toro ya bara kamu ni. Na ibu tari siki wondo. Na yi kasi siki riga. Aje be se aliba ause. Asema ause. Asema si pa ni.